ètò yẹn tún ti dé ètò yẹn tún ti dé o ètò yẹn tún ti dé ẹ wá sọ wò. ìrètí ẹ̀dá gan lè sọ. kábíyèsí rẹ lèmi ṣe o torí obìnrin lọ dá mi ọ̀ dá mi lọ́kùnrin mo sì dúpẹ́ nítorí pé ń tọ́ dá mi náà nǹkan dáadáa ni ìdí nù tí mo fi ń kí gbogbo ẹ̀yin obìnrin pátápátá lágbàáyé ah, ẹ̀yin ọkùnrin mọ́bì mò ń kẹ́yìn náà o <laughs> torí làwọn sì ti ń gojú mi kọ̀rọ̀kọ̀rọ̀ <laughs> mo kí gbogbo wa pátápátá kú àsìkò yìí torí lórí ètò òrètí ẹ̀dá yìí àwa yín náà lájọ wà ń bẹ̀ lágbára ọlọ ọláyín kó owó yẹmí ló kọ tèmi o ìyálòdì orí afẹ́fẹ́ gbogbo ilẹ̀ Yorùbá ẹ ti mọ̀ wò pé ọwọ́ wo lélẹ́yìí bá <laughs> ọ̀sẹ̀ àwọn obìnrin la wà yìí nígbà tí ó bẹ tó wò yí ọ̀tàn lọ́ba yìí a ti wà nú àyájọ́ obìnrin ní gbogbo àgbáyé ee ramọ́sì mọ́ kò rí mi o kẹ́ni torí kò sí irú kan láwùjọ òkúta. ẹ̀yin obìnrin ni bẹ́ẹ̀ni àwa níjọ ayé. bẹ́ẹ̀ni <laughs> ẹ̀yin olùgbọ́ wa ẹ káàbọ̀ sórí ètò ìrètí ẹ̀dá ètò tó ń polongo get it together tó gbogbo ẹ̀ papọ̀ kájọ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ bọ̀sùn adélékè náà lórúkọ tèmi àkìyí káàbọ̀ sórí ètò ìrètí ẹ̀dá ètò tó ń polongo get it together tó gbogbo ẹ̀ papọ̀ kájọ tó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwa la tún wá lónìí ẹ̀yin náà la tún bá wọn ò ní fi wá ṣẹlòmíì àwa láàmọ̀ wá ẹ̀yin náà láàsì mọ̀ bá. lórí ètò lónìí nǹkan tí ó ṣe àwùjọ wa láǹfààní ni náà látúgbé wa òun la fẹ́ jíròrò rè lórí lónìí. bẹ́ẹ̀ni ìyálòde hmm? dákun kí ni tá a fẹ́ sọ lónìí gan-an. kí náà láàsọ yàtọ̀ fún bá a ṣe lè tó gbogbo ẹ̀ papọ̀ tí ó fi gún régé hmm. ọ̀rọ̀ tòní ó ní í ṣe pẹ̀lú bó o láṣẹ gbé ọ̀rọ̀ kalẹ̀ láàrin lọ́kọ bó o láti ṣe é jọ sọ nípa ọ̀rọ̀ ìfètòsọ́mọ bíbí hmm. pàápàá jùlọ àwọn ọkùnrin sáwọn ìyàwó wa pé tọ́ bó o ní ìlànà fètò sọmọ bíbí yìí o ngbò láṣẹ irú èwo láṣẹ bó o láti ṣe ṣe. níta fẹ́ gbéyàwó lónìí nù. bẹ́ẹ̀ni. àdúpẹ́ <laughs> lọ́wọ́ lọ. Mm. ìyálòde mọ̀wùlẹ̀ tí a ti ìṣiṣọ́ lórí rẹ̀ ní ìsìn já kọ́kọ́ lọ kàn sí àwọn èèyàn wa ní agboolé eré oníṣe wa. ká kọ́kọ́ gbọ́n tí wọ́n ní fún wa lónìí bẹ́ẹ̀ bá gbàgbé níjẹ̀jọ́ a ti gbọ́ pé wọ́n fi Bọ́lá ti tó sílẹ̀ lágọ̀ọ́ ọlọ́pàá ìyálòde sì sọ bẹ́ẹ̀ bá gbàgbé ó nínú òun gan-an kíkẹ́lọ́mọ àti àkànní wọ́n ti ń retí ọmọ kẹta wọ́n retí o ìyá àkànní sì ti fà á kékọ́rí ipe mm. tí ọba ti fi jẹ́ ọkùnrin mm. ah, tó kọlọ́wọ́ ṣàánú wa àmì o kíkẹ́lọ́mọ ya múra sọ̀rọ̀ rẹ̀ ni ah, bí ó ṣe yí padà mm. kò lọ́mọ bàbá lọ jẹ́ kó bìn ní lọ́lọ́lọ́ fún ọ lọ́lọ́ bá fún ọ bóyá yóò yí padà ni <laughs> ẹ já kàn sí agbo ilé eré oníṣe wa ká gbọ́ ìrètí ẹ̀dá ìrètí ẹ̀dá lè tó. kíkẹ́ lọ́mọ. Ah, àbí òṣòbìnrin ìlé ni kíkẹ́ lọ́mọ. ó mò ń bọ̀. Ah, ẹ káàbọ̀ màámi ẹ wọlé. Ah, ta ni mò ń wò yìí irọ́ ni o kíkẹ́ lọ́mọ ó mà ti sanra sí i. ṣé o ti fẹ́ ra kù bẹ́ẹ̀ ni màmá mo ti fẹ́ ra olúwa o ṣé o ẹnu ọpẹ́ mi ò ní kàn án ó ṣe wáá jẹ́ wípé àsìkò yìí ló wá ń ṣẹ̀ṣẹ̀ ń sọ ìròyìn ayọ̀ bàtàbàtà báyìí fún mi ẹ́ ó ṣe wáá fi pamọ́ fún mi àbí kí ló ń rò pẹ̀lú mi ná iye ọkọ̀ sanwó bèlè mà ní mi kó sà ti jẹun tí mò ń fẹ́. màmá ìjọ ẹ má bínú sí mi ìṣe ni à ń rò pé ká wá sọ fún yín tẹ́lẹ̀ náà ni. bínú kẹ èmi láyé mi mi ò bínú o ẹ inú mi dùn gidigidi ni kó sà ti jẹ́ nǹkan tí mò ń fẹ́ kó ti jẹ́ wípé ọmọkùnrin ni èmi ni n ò ní yọ̀ sí èmi ni n ò ní yọ̀ sí bí mo ti fẹ́ rí bẹ́ẹ̀ náà lórí èmi ni n ò ní yọ̀ sí màmá. Ah, ọmọ mi dákundákun má pa action mọ́ mi lára jẹ́ ń jó ẹ̀sà jẹ́ ń jó ìjó ni má jẹ̀mú mi ẹ̀sà jẹ́ ń jó. Ah, àdúrà mi ti gbà kíkẹ́ lọ́mọ ó rure. àmín. ó sì sọ ọ̀rẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run. àmín. mo ń ṣe ládùúrà wípé wàá bí ọmọkùnrin làǹtìlanti kíkẹ́ wà wá mọ láti mo ní sí ọ èmi great grandma. <laughs> àmì o. <laughs> ẹ ṣeun màámi kí lẹ ẹ jẹ a ní ọtí ẹlẹ́rìndòdò àti oúnjẹ aláyọ̀ tó dáa oge àtàkàrà dẹ̀ wà pẹ̀lú. Ah, ọmọ mi dáadáa ó yá gbé ògì àti àkàrà wá ẹnu mi ṣẹ̀ṣẹ̀ ran ògì àtàkàrà lọ́dọ̀ rẹ ni ah, ah, yà á jẹ́ kó kí n kó gbóná dáadáa mi ò láìkí ògì tútù o. <laughs> eyín náà dá màmá mò ń bọ̀ ná. wàrà ya mi àwọn aráalé ń kọ́ dára tiwa àkànní àti ọmọṣalé wá ìbò náà wà. èmi ò mọ ibi tí ọmọṣalé wá lọ o àkànní gbé dára àti tiwa jáde ṣùgbọ́n wọn ò ní pẹ́ dé. mo gbé yẹn wá o báwo ló ṣe máa sọrú ọ̀rọ̀ báyìí bó o lò ṣe ní mọ ibi tíyàwó ẹ̀ kékeré lọ ṣó mọ̀ pé ìyáálé ìyá àgbàánu lẹ́ni ọ́ ni ṣe ló yẹ kó o máa tọ́jú ọmọṣalé wá kó o máa kẹ́ kó o máa gẹ́. mo mọ̀ bẹ́ẹ̀ màmá ṣùgbọ́n ọmọṣaléwá kì í gbọ́ tèmi rárá kì í fẹ́ gbọ́mọ̀ràn lẹ́nu mi gbogbo nǹkan tí n bá sọ ni mò ń sọ dìjà. kíkẹ́ lọ́mọ kíkẹ́ lọ́mọ kíkẹ́ lọ́mọ ẹ̀ẹ́mélòó ni mo pè ọ́ tó bá ń ṣe bẹ́ẹ̀ o sì ní láti máa tiraka láti ṣe ìtọ́jú rẹ̀ kó o máa tẹ́ lọ́rùn o ṣáà mọ̀ pé ọmọ kékeré ni ìwọ ló máa fojú ẹ̀ mọ́ra o ṣáà mọ̀ pé mi ni mo mú wọnú ilé yìí ẹ mi ò sì ní fẹ́ kí nǹkan kó dí mi lọ́wọ́ mi ò fẹ́ kí ẹnikẹ́ni dí mi lọ́wọ́ tàbí kẹ́nikẹ́ni kó bètò mi jẹ́ o. ṣùgbọ́n màmá ọmọ ṣàlíwá ní agídí púpọ̀ kò rí bẹ́ẹ̀ ṣe ń rò rárá o. jẹ́ kí n sọ fún ẹ o ní láti gbìyànjú dáadáa wo inú mi dùn wípé ó tiẹ̀ ti fẹ́ra kù àdúrà mi sì ni wípé kó jẹ́ ọmọkùnrin Lanti, lanti. àmì màmá. bí kò bá sí rí báwọn kí ẹ sọ fún akọ tó sàmì rẹ kó tó ṣe délẹ̀. Hmm. mọ̀ dájú wípé ọmọ ṣàlẹ́wá yóò bímọ ọkùnrin nítorí nídìílé tiwọn ọmọkùnrin nìkan ni wọ́n máa ń bí o jọ̀ọ́ má ṣe nǹkan kan tó máa lé ọmọ ṣàlẹ́wá kúrò nínú ilé yìí ṣó o gbọ́ báyìí kíkẹ́ lọ́mọ etí tó o ní kí lo fi ń gbọ́. ọ̀rọ̀ ni màmá ó dáa mo sì ti gbọ́ yín nù mo ti gbọ́. n ò fẹ́ kó o gbọ́ nìkan o mo fẹ́ kó o ṣe nǹkan tí mò ń wí fún ọ fi ìfẹ́ bá ọmọ ṣalé wá lò ó ní mo gbẹ́kẹ̀lé láti fún mi lọ́mọ ọkùnrin eléyìí tí ó gbé orúkọ bàbá àgbàro torí kí n lè rà bọ́ọ̀rẹ́ jẹ́ o ńgbèmí náà bá dàgbà tí mo bá dògbò. àgbọ̀yé màmá n ó ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ pupa lè rí fẹ́ ọmọ pupa ò jọ̀wọ́ kò bọ́ ah, lásìsì mi ọ̀wọ́n orin tí mo love jù ló fi ń súfẹ́ yẹn. Ah, ọmọ ṣàlẹ́wà ojú ẹ̀ rí ah, mi mọ̀ pé ó ń bọ̀ kẹ́. èmi náà ní kèmí kan wá kí ẹ náà ní kí n bẹ gbóúnjẹ wá kádẹ̀ tún ṣeré díẹ̀. o oh, ṣe mo dúpẹ́ fún oúnjẹ aládùn yìí ọmọ ṣàlẹ́wà eh, <laughs> ìṣọwọ́ tó fi ń bọ́ mi lẹ́nu jọ́ mẹ́ta yìí jẹ́ kò ṣe pé o fẹ́ sọ mí dọ̀rọ̀ bọ̀ báyìí gba sísè ò lè change ah, mo kàn ní kí n kàn tọ́jú ẹ náà ni kí n bẹ gbóúnjẹ wá. ó hmm. <laughs> dáná irú oúnjẹ wo ló ṣe lénìí o. Oh, rice àti chicken wo o máa love ẹ. Ah, ọmọ ṣàlẹ̀ wa ṣé bí mo ti sọ fún ẹ pé kó má yọra ẹ lẹ́nu pẹ̀lú àwọn oúnjẹ ńláńlá báyìí ó ṣàrántí pé ọmọ okòrin mi ó dẹ̀ mọ oúnjẹ tí mo fẹ́ rọ̀ pé bread àti ẹ̀wà ìbàjẹ́ aró oko gidi ní ẹ lóòótọ́ ah. ọ̀rẹ́ dẹ̀ mi ò lásìsì mi ọ̀wọ́n mm. ṣùgbọ́n mo kàn ní kí n máa ṣe onírúurú oúnjẹ fún ẹ látìgbàdégbà ni mm. kí n ṣe gbogbo gbà ló máa jẹ búrẹ́dì àti ẹ̀wà ṣá eh. ọlọ́run gbà mí láyé ọmọ kí n máa ṣe kí ni kí n máa tọ́jú ẹ. àwọn ṣàlẹ̀ wa rè bí <laughs> ok nǹkan mo kọ̀ ni pé tó bá ń tọ́jú ọkùnrin ọlọ́kùnrin báyìí ta ló máa tọ́jú ọkọ tiẹ̀. ìtumọ̀ fòṣílẹ̀ jọ ọmọ ah. Ah. kí ló dé tó ń rán mi létí pé mo èwo eh. ló ṣì ó ṣáà lóbìnrin mi nílé tó lè máa tọ́jú ẹ̀ ẹ ah. eh, kóun náà máa tọ́jú ẹ̀ náà kémi náà ṣe kíni kí n rí mú mi. Hmm, ọmọ ṣàlẹ̀ wá ojú ọ̀run tẹ́yẹ fò láì fara kanra ah, náà. Oh. kí ni ìtumọ̀ gbogbo eléyìí báyìí. ọmọ ṣàlẹ̀ wá tó bá ń ṣètọ́jú alákànní lọ́nà tó fi ń ṣètọ́jú mi tó dẹ̀ ń ṣe àwọn oúnjẹ aládùn fún bó ṣe ń ṣe wá fún mi mo mọ̀ dájú pé àkànní máa rójú ráyè gbọ́ tiẹ̀ náà. wo wo wo wo làṣìṣì ah, eh? mi ò wá síbí láti wá máa gba lectures lọ́wọ́ ẹ o ah, mhm. mo gbóúnjẹ wá fún ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ni àbí kí ló dé wàá bàdí nínú pé kí n ṣètọ́jú pàdí mi. ok ṣàlẹ́wà mo dúpẹ́ fún bó ṣe ń tọ́jú mi ṣùgbọ́n mi ò lérò pé inú ọkọ ẹ lè dùn sí gbogbo nǹkan tó ń ṣe yìí tó bá mọ̀ yìí pé owó ẹ̀ tó ń fún ẹ ló fi ń tọ́jú ọkùnrin ọlọ́kùnrin. ó gbójú ń bẹ̀. Ah, kíkẹ́ lọ́mọ ó tún tó rí ẹ gbó. <laughs> bọ́lá ti tó ọ̀rẹ́ mi àtàtà inú mi dùn gan láti rí ẹni ẹ ó òmìnira bó o wá ni. ẹ aláfíà ni mo wà kíkẹ́ lọ́mọ mo gbọ́ pé ṣe ló ń béèrè mi ní gbogbo ìgbà àmọ́ ṣé ni ò jẹ́ ń dúró ńlé ó ṣe mo dúpẹ́. èkó tọ́pẹ́ wo ọ̀rọ̀ náà ká mi láyà gidi gan ni ṣùgbọ́n mo mọ̀ pé bó pẹ́ bóyá wọ́n á kúkú dé ẹ sílẹ̀ ìṣe ni gbogbo wa nílé ìwòsàn dúró tiẹ̀ digbí ládẹ́ ń gbàdúrà fún ẹ ní gbogbo ìgbà mo dúpẹ́ fàdúró tìyín pàápàá nígbà tí mo wà látìmọ́lé ẹ̀rù kàn ń bà mí ni pé ah kí làwọn èèyàn á máa sọ nípa mi àti pé mo mọ̀ pé dandan ni kó kórìíra mi nítorí ẹ̀sùn tí mi ò mọ nǹkan kan pa ẹ̀tọ́ fi kàn mí. Ah, ah. rárá o ah, kórìíra ẹ̀kẹ́ kò sẹ́ni tó kórìíra ẹ o. kódà ìyàlẹ́nu ló jẹ́ fèmi náà nígbà tí mo délé tí mo rí pé kò rí bẹ́ẹ̀ rárá ìfẹ́ ńlá làwọn èèyàn fi hàn mí ayọ̀ mi kún púpọ̀. Hmm. kò máa yẹ mí lẹ́nu rárá ìhùwàsí rẹ̀ dáa gan ni òun dẹ̀ ló jẹ́ kó rí àtìlẹyìn àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn ará àdúgbò àǹtí nọ́ọ̀sì. <laughs> kíkẹ́ lọmọ ọ̀rẹ́ mi ó ṣe mo dúpẹ́ o ọ̀rọ̀ ẹ fi mí lọ́kàn balẹ̀ ó yá sọ fún mi báwo dẹ̀ ni mo rí i pé ó ti débẹ̀ <laughs> ó kú oríire o. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi olúwa ṣeun gan ni. ṣé àlàáfíà ṣáà ló wà mo mọ̀ dájúdájú pé inú ìyọkọ̀ yóò dùn dáadáa. bẹ́ẹ̀ ni o inú wọn dùn gidi gan ni ṣùgbọ́n wọ́n ń rò wípé ọmọkùnrin ni màá bí. ìgbà yẹn wá ń kọ́ wo olóhùn ló ń ṣọmọ èyí tó bá sì fún wa a máa fàyọ̀ gbà. Hmm. èmi náà kúkú mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyá ọkọ mi àti ọmọṣalé wa ti fẹ́ yọ ayé lẹ́mìí mi. Ah, kí ló wá fẹ́ ṣe. Hmm. mo fẹ́ lọ ṣe àyẹ̀wò bóyá ọmọkùnrin àbí ọmọbìnrin ni màá bí mo dẹ̀ ń gbàdúrà pé kọ́ ló ń jẹ́ ni o hmm. kí ìyá àkànní lè fi mí lọ́rùn sílẹ̀. Si ẹ kíkẹ́ lọmọ kíkẹ́ lọmọ jọ rọra ṣe o gbogbo nǹkan kọ́ ló wà níkàáwọ́ ọmọ ẹ̀dá o. Hmm. èmi náà mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ náà wà lórí ẹ̀mí mi mo fẹ́ lọ mọ̀ bóyá ọmọkùnrin ni àbọ̀ ọmọbìnrin ló ń bẹ́ nù mi. ha kíkẹ́ lọmọ a ní kò yẹ kó o ṣèyọnu rárá nírú ipò tó wà yìí ah wo nítorí àlàáfíà ìwà àtọmọ ó ṣe kókó o. bọ́lá ti tó mo mọ̀ ṣùgbọ́n mo fẹ́ lọ ṣàyẹ̀wò. ó dáa náà bó tiẹ̀ jẹ́ pé oyún yẹn ò tíì ga dáadáa ó yẹ kí o lè mọ̀ bóyá ọkùnrin ni tàbí ọmọbìnrin ni. <laughs> jọ̀wọ́ jẹ́ tètè máa lọ. ní sùúrù náà kíkẹ́ lọ́mọ hmm. tó bá wá ṣe àyẹ̀wò ìtàn tó wá jẹ́ pé ọmọbìnrin ló wà nínú rẹ̀ ǹjẹ́ o máa lè bá baálé rẹ sọ̀rọ̀ báyìí kí ni ó ṣe. Hmm. wo bó jẹ́ ọmọ obìnrin tàbí ọmọ ọkùnrin ṣùgbọ́n ọkàn tèmi ṣàwà lórí ọ̀rọ̀ yìí. kíkẹ́ lọ́mọ. Ah! Hmm gbogbo ìgbà ló máa ń yọ mí lẹ́nu wípé ọmọ ṣaléwà yìí o ọmọkùnrin ní òbí o nǹkan kan. Ah! Eh, kíkẹ́ lọ́mọ ó jẹ́ fi rẹ̀ lọ́kàn balẹ̀ torí gbogbo ọ̀rẹ́ pátá ló yé mi yékéyéké ṣùgbọ́n àlàáfíà ìwọ àtọmọ ẹ ló yẹ kó wà lókàn àyà ẹ̀. Hmm. òótọ́ ló sọ bọ́lá ti tó àmọ́ jẹ́ tètè wá lọ ṣàyẹ̀wò wo ojú ń kán mi. ọ̀rẹ́ mi dẹ́ẹ̀dẹ́ o. fẹ́ já mi ńlẹ̀kùn ni. èmi ni o sista mi ẹ sílẹ̀kùn. Ah, ah, ah, kíkẹ́ lọ́mọ tí ò sí mọ́ mọ̀ rí ọ kí ló dé tó ń sunkún. mo mo mo mo lọ mo mo mo lọ. mo yọ mo lọ lọ èwo ni mo lọ lọ mo lọ yà sí ọ wa sọ̀rọ̀ tó à ń wẹkún mu. mo lọ sí ilé ìwòsàn. ẹ̀ ń gbọ́ wa lọ ilé ìwòsàn tá a lára rẹ̀ ò yá àwọn ọmọ rẹ̀ ń kọ́ kí ló dé tó ń gbọ̀n àbí tó ṣé kókó ni ó wà lánàá sọ̀rọ̀ sísá mi tèmi bá mi o <laughs> ilé mi ti dàrú. sákàní <laughs> tún ti gbé ọ jáde lẹ́ẹ̀kejì ni. rárá o rárá o mo lọ ṣàyẹ̀wò lẹ́nìí ni wọ́n bá lóbìnrin inú òbí kí ni wọ́n sọ fún yọkọ mi báwo ni ṣe ṣàlàyé ara mi báyìí. iye ah, ah, ah. ọ̀dà o ọlọ́run o kó tiẹ̀ wà tó fi ṣalé wá ní ìsìn bọ́ bá lọ bímọkùnrin orí gbẹ́tẹ́ ti jábà ìyàtọ̀ ló gbà tó lé ọmọ òde ni. mo mọ bẹ́ẹ̀ sísá mi tèmi ti pín o ọlọ́run ọba mo lójú rẹ wá. abiyamọ farabalẹ̀ farabalẹ̀ ní kíkẹ́ lọ́mọ má sunkún mọ́ sórí àkókò ẹ̀kọ́ orí òpilẹ̀ tí ì tó so ti yọ ṣùgbọ́n sàṣàrà gírí bó bá ti á sara gírí ó wàá jókòó ó ronú fúnra rẹ̀ ntọ́ bá kàn tó ṣe. kí ni wọ́n ṣe tí mo lè ṣe báyìí ẹkún ni mo lè sọ ẹ jẹ́ ìsunkún ẹbí mi lẹ̀ o ọmọbìnrin ni ó tún bí ẹ jẹ́ o. èmi ò wá ní jí o sunkún èmi ò ní tiẹ̀ jí o sunkún sórí tó ṣẹlẹ̀ ni pé n tó lè ṣe wà kíkẹ́ lọ́mọ yẹ ṣe bí ọmọ àná. tí mo lè ṣe báwo ni ṣe sọ ọmọbìnrin dọmọkùnrin ṣé alálùpàyídà ni mi ní yàgò ni ó pa mí o. ẹ ẹ máa gbọ́ kíkẹ́ lọ́mọ kò yí ọ ni sórí ọmọbìnrin èèyàn lè má lè yí padà sọmọkùnrin nu oyún ṣùgbọ́n bọ́ bá délẹ̀ tán èsì tí ò ṣeé ṣe kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run ah. eh, àfi tẹ́yìn ọ̀bà fẹ́ ṣe. Ah. Eh. sísá mi hmm. kí lẹ wí. ntọ́ ntọ́ ọgbọ́n náà mo wí a pààrọ̀ ọmọ síra wọn gbàrà tó bá ti bí tọ́lá yìí <laughs> a ti bá ti ṣe tí a gbé ọkùnrin fún wọ a sì gbóbìnrin sí ibi àbàgbé sí. ọlọ́run máa jẹ èmi pààrọ̀ ọmọ láyé. Eh, ah, èmi ọmọ kò ń bá ọ nìyí.

bó o bá wá mọ̀ pé gbogbo ọ̀ràn tèmi là kalẹ̀ kò sí ètò olè múlò ọ̀nà ibi tó gbà wárè iṣẹ́ pọ̀ lọ́wọ́ tèmi ti ń ṣe bó bóde ni. sísá mi bó mo fẹ́ lọ ṣé ti à ń bínú ni ó kàn jẹ́ wípé ọlọ́rọ̀ pààrọ̀ ọmọ yìí ó ṣe àjèjì sí mi o. sórí ẹ̀yin ò lè ọba farabalẹ̀ kásálà fún ọbẹ̀ èèyàn ti pààrọ̀ ọmọ kò kúkú sí tó tuntun lábẹ́ ọ̀run sára rẹ̀ sàtìbalẹ̀ báyìí sórí ń sọ fún ọba àti ṣe mọ́mọ́bìnrin kan inú ilé rẹ̀ ní tí máa gbẹ̀bí ó dàbí pé èyí lòdì sí òfin o. wo fẹ̀yìn olẹ̀ bóyá olòdì sófin o àbí olòdì sófin ní tó bá ka àwa ń bẹ̀ ní káwọ́ mójútó èmi sámọ̀ dájú wípé wẹ́rẹ́ báyìí ni mo gbẹ̀bí fún ọ òun náà pè sórí tá a bá ti dọ́dọ̀ rẹ̀ kí á lọ́mọbìnrin tíá ní ọ̀dọ̀ ọmọkùnrin màmá bísí ló kọ rẹ̀ ń gba nọ́mbà rẹ̀ ń ó fún ọ ọmọ bẹ́ẹ̀ ṣe pera yín tẹ́sán lórí aago. akọni ò ní nífẹ̀ẹ́ sí rọ̀rọ̀ báyìí o. Ah, ah, ẹ wá gbà mí àkànníbò wọ́n ni ọ̀rọ̀ tá à ń sọ yìí nísìn bó ló ṣe ka àkànní ṣé bí wọ́n bá délé fẹ́ lọ ni wọ́n fẹ́ pààrọ̀ ọmọ wò kíkẹ́ lọmọ ọ̀rọ̀ rẹ sàn jọ mí lójú ó ẹ̀ ti kankan jọ ìjákulẹ̀ mọ̀ pàdé lọ́dọ̀ rẹ. Ah! ẹ wo èmi ò ní àṣírí kankan lẹ́yìn ọkọ mi o bóyá kí n rọra ṣàlàyé fún wípé mọ̀ wípé ṣé àkànní ẹ bá ní rẹ ti ń lérí fún ọ pé òun ó dùn òun ó sẹyìn òun ó sojú tí ìyá rẹ múyàwó wá fún náà kọ́ ni bó bá ti délé ẹjọ jákànní nìkan ó ìyá rẹ lè wà bóyá kó jọ pọn méjèèjì kó fún ọ ṣé o ti gbọ́. irú ọ̀rọ̀ wo tún wá lélẹ̀ yìí báyìí. o bá ìwọ ọ̀rọ̀ rẹ lọ̀rọ̀ wá kò fi gbogbo ara náà ló kú sunkún wá bá fẹ́ ṣe ni ká mọ̀ ká mọ̀ ràn ọ́ lọ́wọ́. Hmm. ká sọ tòótọ́ Eh, òótọ́ ọ̀rọ̀ lẹ wí àmọ́ ṣá pípààrọ̀ ọmọ kò bí mi lára mu rárá kí ni ó wàá ṣẹlẹ̀ sọmọbìnrin tèmi àbí àbí kí ni àkànní yóò wàá rò tó bá padà lọ mọ̀. wò kíkẹ́ lọ́mọ ìwọ lọ́wọ́ bàtà ìwọ ló sì mọ ibi títí ń ta ọ́ èmi ò sì béèrè ẹjọ́ lọ́wọ́ rẹ jẹ́jẹ́ mo tó o ké wa. ìrètí ẹ̀dá lè tó ìrètí ẹ̀dá lè tó ẹ káàbọ̀ padà ètò retí ẹ̀dá náà ló ń tẹ̀síwájú lórí ìkànnì yìí wákàtí kan gbáko ni ẹ má gbàgbé lọ́sọ̀ọ̀sẹ̀ báyìí náà láti máa pàdé eré oníṣe wa fún tọ̀sẹ̀ yìí olè tún gbọ́n mo sì lérò pé ẹ gbádùn rẹ̀ dọ́ba. <laughs> dàbọ̀sì hmm? mo ṣe ń wo kíní mọ̀tò dàbí pé ọmọbìnrin ni kíkẹ́ lọ́mọ òtún bí. <laughs> bọ́lọ̀ bá fún ọ lóbìn kí ni wọ́n fẹ́ ṣe sí. kò sí o. sẹ́ẹ̀lì kan ní í sọmọ ni. kò sí láyé. èrò tèmi ni pé ṣe ló yẹ kí ìyá kan ni ó tù kánná lọ́rùn ìyàwó ẹ ìmọ̀ràn tí fọláṣadé wá fún kíkẹ́ lọ́mọ yìí ṣé báwo ẹ̀dá kan bẹ lókè ìpẹ́ tí wọ́n tún lè fún èèyàn rú ìmọ̀ràn ah, ah, ó ti yẹ kó ọmọ èèyàn tí fọláṣadé ọ̀hún ẹnu rú wọn náà ni rú ìmọ̀ràn yóò ti jáde. kéèyàn ọmọ ọmọ kan sí ọmọ kan ah, lákòjé ó dọ̀sẹ̀ tí ń bọ̀. <laughs> ẹ ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ jẹ́ àpàdé ká tẹ́yìn bá sì tún wá fẹ́ mọ̀ sí nípa ìlànà fètò sọmọ bíbí ìyẹn lè kàn sí wa lójú ewé facebook get it together ng. tàbí kẹ́ ẹ kúkú kàn sí ilé ìwòsàn àbí ilé ìta oògùn tó bá jẹ́ ojúlówó tó sì níwèé ẹ̀rí. bẹ́ẹ̀ni. níbi tẹ́ ẹ bá ti rí àkọlé tó sọ pé ìlànà fètò sọmọ bíbí wà ń bí mm. tẹ́ sì rí àmì get it together. bẹ́ẹ̀ni pẹ̀lú lógo wọn tó ní àwọ̀ blue yellow àti orange ẹ wọlé síbẹ̀ kẹ́ ẹ béèrè béèrè lọ́wọ́ wọn mm. bẹ́ẹ̀ bá ti béèrè lọ́wọ́ wọn wọn ò sọ bẹ́ẹ̀ ti rìn fún yín lórí ọ̀rọ̀ fètò sọmọ bíbí. ẹ̀yin èèyàn wa títí ọjọ́ mẹ́jọ tá a tún jọ máa pàdé lórí ètò yìí ẹ má gbàgbé láti máa to gbogbo ẹ̀ papọ̀ kájọ tó. ìrètí ẹ̀dá tó.